yìí gbogbo ẹ̀yin tèmi nílé mo kí yín káàbọ̀ sí orí ètò AkiiYin bẹ́ẹ̀ ni ètò AkiiYin ti bẹ̀rẹ̀ nìyẹn inú mi tẹ̀ ṣe kí ni inú mi dùn gan gidigidi hmm. mo kí gbogbo ẹ̀yin obìnrin gbogbo ẹ̀yin mọ́mìs tó wà nílé gbogbo ẹ̀yin abiyamọ nítorí pé kí ni àná ni eh, Mother's Day mo wá kí yín pé lágbára lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè eh, iṣu ọmọ á jiná fún yín jẹ eh, láṣẹ lọ́wọ́ Elédùmarè ọba ẹlẹ́nìí hmm. ẹ̀yin tèmi nílé mo máa sọ fún yín wípé ìwọ tó ṣe pé o ti ṣe nǹkan o fẹ́ ṣe nǹkan o ti wá gbìyànjú láti ṣe àmọ́ o wá kùnà o wá wò pé ah, i failed mo ti kùnà mo ti pàdánù ó pàdánù my dear <laughs> máa nà ara ẹ jù ẹ má blame ara ẹ ó pàdánù má ṣe bẹ̀rù láti ṣe kí ni láti bẹ̀rẹ̀ don't be afraid to start over again má ṣe bẹ̀rù láti bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ nǹkan tó o ti ṣe yẹn torí pé kí ni ìgbà tó bá bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ lásán ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìrírí ó ti ṣe tẹ́lẹ̀ àmọ́ ó àmọ́ tó bá wá fẹ́ padà ṣàtúnṣe ẹ ó máa ti mọ̀ pé ibi báyìí ni mo ti kùnà ibi báyìí nǹkan báyìí ni mi ní ṣe ó máa tún ó máa là ẹ́ lọ́yẹ̀ ó máa fún ẹ lóore ọ̀fẹ́ láti ṣe kíni láti mọ nǹkan tó yẹ kó o ṣe tó bá dẹ̀ padà bẹ̀rẹ̀ gan láti bẹ̀rẹ̀ ó máa rí i pé ó máa yá ju ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀ nígbà tó kọ́kọ́ ṣe lákọ̀ọ́kọ́ ẹ èyí ni mo fi sọ fún gbogbo ẹ̀yin tèmi nílé gbogbo ẹ̀yin olólùfẹ́ ìtàkìyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ Orísun TV wípé hmm, ẹ má ṣe bẹ̀rù ẹ̀hẹ́ kò sẹ́ni kò sẹ́ni tí ò kí ń pàdánù nílé ayé ẹ̀ a máa pàdánù kan a máa dẹ̀ ṣe kí ni a máa tún a máa tún win nìkan ẹ̀ a máa a máa ní victory níbì kan ìyẹn tí wọ́n á sọ pé ta bá tún wá ṣe kí n ṣe gbogbo ìgbà ló máa ń dùn àmọ́ ìgbà tí ò bá ti dùn yẹn ẹ má jẹ́ ká bànújẹ́ púpọ̀ torí pé kí ni hmm, nǹkan tí ò dùn ó sì ń padà dùn ẹ jẹ́ ká máa ṣe ká máa gba irin mọ́ wọ́n ní eh, alágbẹ̀dẹ tó bá ní nǹkan tó bá fẹ́ rọrin tó ní nǹkan tó ń wá ó máa máa gbà mọ́ ojú kan yẹn náà ní ojú kan yẹn náà máa gbà mọ́ ẹ ìwọ ẹni tó bá ti give up my dear ẹni tó bá give up ló ṣe kí ni òun ló ó yẹ yín òun ló ṣe kí ni òun ló lose ẹ má jẹ́ ká give up ẹ keep being persistent ẹ eléjọ́ alẹ́ ṣe kí ni ó máa dé gbogbo ìlàkàkà wa pátápátá ó máa dé ní adé àṣeyọrí láṣẹ lọ́wọ́ ẹlẹ́tìmọ̀ ẹ̀yọ̀ ọba hmm, ẹ̀yin tẹ̀mí nílé ẹ̀yin náà ti rọ̀ pé yas akíní o pé akíní the only number one television tẹ́ ti lè rí ètò akíní wò only Orísun TV torí pé kí ni àwa gangan ni àgbà original number one ẹ̀dẹ̀ tí mo pé títọ́ akíní bá ti dé ẹ̀kọ́ ti dé títọ́ akíní bá ti dé ọlá ti dé nìyẹn títọ́ akínyìn bá ti dé ṣe ní kẹ́yà gbàgbà kẹjókòó kẹṣe kí ni kẹ stay glued. sórí tẹlifíṣàn yín sí orí ẹ̀rọ amóhùnmáwòrán yín torí pé kí ni àsìkò ti tó láti kọ́gbọ́n nìyẹn. ẹ orúkọ tèmi kò tí ì yí padà fẹ́yìn fún mi kí adé tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí omidan ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àwọn kan máa wò mí títí wọ́n máa ní àsọ̀rọ̀sọ bọ́ọ̀tì máa sọ pé èmi náà lẹ́ ń ké sí. àwọn kan ní ọ̀pọ̀ rẹ́gẹ́ mi tó ṣe kí ni tó special máa ní yípa náà láàyè èmi náà lè ṣe é pè ẹ̀hẹ́ ọmọ wọn níbọn ọmọ wọn nílẹ̀ àkùrẹ́ olóyè rẹ́kù wọ́n ní ọmọ amúdà sílẹ̀ mógun ẹnu pa ni àwọn kan tiẹ̀ ní àfipá èèyàn ọmọ báyìí pa fi ń tún níṣẹ́ ni ọmọ olùpayẹ̀lẹ́kọ̀ọ́ dín kò lè wọ́n ní tó bá ti dín á máa rà sí i ètò bá wà lẹ́kọ̀ọ́ a máa padà máa sọ sẹ́nu kóló ọmọ àtọ̀rọ̀ kùtù sọ lákòrò ẹ̀yin náà rí bí mo ṣe ń glow can you glow like this ah <laughs> ah can you glow like this ṣé ṣé kò choke is it not choking inú mi dùn gan gidigidi mo jí lápá bẹ́ẹ̀dì gidi mo ṣe ní kí n kí n hype ara mi lórí ètò lónìí ẹ mo dẹ̀ ti ṣèyẹ gbogbo ẹ̀yin olólùfẹ́ akínyìn náà mo mọ̀ gbogbo yín pátápátá lẹ̀ fine láṣẹ lọ́wọ́ elédùnmarè ọba ẹwà yín ò ní ṣe kíni kò ní dí bàjẹ́ lórí ètò akínyìn oríṣiríṣi tips ló wà ẹ̀yin náà ti mọ̀ lifestyle tips relationship tips health tips gbogbo àwọn tips kí ilé ayé wa kó lè ṣe kíni ká lè gbé ìgbé ayé tó rọrùn tó dẹ̀ ṣe kíni tó dùn tó scavagos ọlá la wà fún yín lórí ètò AkiiYin ẹ̀yin náà ti mọ bí wọ́n máa ń ṣe mi ò tí ì ní ṣe kíni mi ò tí ì ní ṣe aṣọ lójú eegun ahint gan all that mo ò ní ṣe aṣọ mo ò ní jẹ́ kẹ́ mọ ibi tí mo gbà wá lórí ètò lónìí because mi ì fẹ́ já yín sí i nǹkan tẹ́ máa ṣe fún mi báyìí ẹ máa lọ bá mi pe gbogbo àwọn olólùfẹ́ yín wípé ètò AkiiYin ti ṣe kíni ó ti bẹ̀rẹ̀ nìyẹn pé káwọn náà tẹ̀ra mọ́ òun máwòrán wọn ká wá bẹ̀rẹ̀ ká tó wá bẹ̀rẹ̀ ká tó ṣe kíni ká tó wọnú agbami ètò yìí dèdèdèdè ẹ jẹ́ ká sáré lọ ṣe kíni ká lọ dé sí stability by irasta ẹ má yí kò ń bẹ̀ ètò akínyìn pẹ̀lú fèyí fún mi kíadé ó ṣe ń tẹ̀síwájú à ń padà bọ̀. padà <laughs> ẹ̀yin tó bẹ́ẹ̀ káàbọ̀ padà sí orí ètò akínyìn mọ́mísí mo kí yín dáàtí. <laughs> àbíkíní pọ́ọ̀sì mo kí yín bros ẹ̀yin bros mi mo kí yín àǹtí sí èmi náà kí yín o gbogbo yín ọmọdé sí ló ṣáì sí mo kí yín gbogbo yín pátápátá ni <laughs> gbogbo yín pátápátá ni mo kí káàbọ̀ sí orí ètò akíyín bẹ́ẹ̀ ni ètò akíyín ètò tó ń kọ́ni lọ́gbọ́n ètò tó ń lani ètò tó ń fúnni nímọ̀ tá a lè tún máa ṣe kí ni tá a tún máa jọ jó tá a máa jọ gbádùn ara wa bẹ́ẹ̀ ni lórí ètò àkíyín gbogbo ẹ̀yin newcomers pátápátá gbogbo yín pátápátá ni mo kí báwo ni nǹkan tí mo tẹ̀ sọ ṣáájú ó ní wípé ẹ má máa tá a bá ti kùnà bóyá a gbìyànjú láti ṣe nǹkan kò wá yọrí tó bí a ṣe fẹ́ bá wa kùnà a kùnà níbẹ̀ ẹ má jẹ́ ká sọ pé torí pé a ti kùnà ká wá sùn gbẹrẹjẹ you know má lọ sùn gbalaja torí o ti kùnà má lọ sọ pé oh no because hmm, mo mọ̀ pé ìgbà téèyàn bá ti kùnà especially tó bá ti ṣe nǹkan táwọn èèyàn ò ṣe rí tó wá kùnà nídìí ẹ̀ <laughs> tó bá gbọ́ yọ egan àwọn gunners nìyẹn àwọn èèyàn máa bèrè ó máa bẹ̀rẹ̀ sí sọ oríṣiríṣi ọ̀rọ̀ kò gbá kù gbé sí ẹ àmọ́ ìwọ ni kó má sọ ọ̀rọ̀ kò gbá kù gbé sí báyìí ẹ bó o bá ṣe nǹkan tó o bá ti ní tó o bá ti ní nínú ara ẹ wípé ẹ a máa ṣàṣeyọrí níbì kan a máa ṣe kí ni a máa kùnà lápá àbí kejì ìyẹn gan ló fi lè ní resilient tó máa fi ní ẹ kí ni mo lè pè báyìí tó máa fi ní dorogomu tí gbogbo àwọn èébú táwọn èèyàn bá ń bo ẹ̀yẹ́ inú dorogomu yẹn ni wàá máa store ẹ̀ sí because o ti build the wall against ẹ̀rọ ó dàgbà téèyàn bá wọ bullet proof tán wá ń tàfà tán wá ń yìnbọn sẹ́yìn ìmọ̀ kókò ní wọlé hmm ìyẹn ni kò fi build bulletproof fúnra ẹ̀ fún àwọn ọ̀rọ̀ táwọn èèyàn bá ń sọ má tẹ̀ bẹ̀rù pé torí o ti kùnà pé tó bá lọ kùnà tó bá tún bẹ̀rẹ̀ òun bẹ̀rẹ̀ pẹ̀lú ìrírí ẹ̀yin tèmi nílé ètò akínyìn nìyẹn fún àǹfààní ẹ̀ mo ṣe recap yẹn fún àǹfààní àwọn tó ṣẹ̀ṣẹ̀ ṣe kí tó ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa mo tẹ̀ sọ wípé what ibi tí mo gbà wálé ni ah ọpọ́n àbí tí mo gbà wálé ni ó ṣe mí pé kí n rà máa mú yẹn sọ lẹ́yọ kọ̀ọ̀kan so all you my people gbogbo yín pátápátá fẹ́ kọ́ lọ sit down because ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí hmm, ọ̀rọ̀ yẹn ó ta bá ara lé ó ta bá ara oko ó ta bá ọ̀dọ́ ó ta bá màjèsín ó ta bá àgbàlagbà ó ta bá kúkúrú ó ta bá gíga ẹ máa ní kí mi fẹ́ sọ kí ṣáà sọ. ẹ nínú gbogbo àwọn tips tá máa ń gbà relationship tips lifestyle tips gbogbo tips yẹn apábí tí mo gbà wọlé lẹ́ni òun relationship tips. <laughs> inú sísá yẹn ti dùn pé yes last last bóyá fèyí máa mẹ́nu bà ọ̀kan tó ń ṣe mí because nǹkan tí John ṣe fún mi yẹn mi expect yẹn. Yeah bóyá mo máa get solution bí by my dear to disappoint you I did not come for you. èkì ṣe torí ti yín mo ṣe wálé ní kí ṣe torí ẹ̀yin olólùfẹ́ ni mo ṣe wálé ní relationship tip tí wọ́n pé ó gbà wá yẹn láàárín òbí sí ọmọ ni ẹ o ìbáṣepọ̀ òbí àti ọmọ nǹkan tí mo tẹ̀ fẹ́ wá sọ ni wípé ẹ ìbáwí tó yè kooro láti ọ̀dọ̀ òbí sí ọmọ ah, ẹ̀yin náà rí i pé gbàǹkan gbìn nìyẹn because àwọn ọmọ tá à ń raise àwọn náà máa dàgbà tó máa di adult tó bá dọ̀la àwọn náà máa make up society ó dẹ̀ ṣe kíni ó ṣe pàtàkì ó ṣe kókó ká lè mọ bá ṣe máa bá ọmọ wa wí ní ọ̀nà tó ṣe kíni tó yẹ kóró tá a ní ṣe are we doing it right ṣáà ń ṣe lọ́nà tó dáa báwo lẹ ṣe ń bọ́mọ yín wí àwọn kan ò tí ń bọ́mọ wí rárá bíbélì gan dẹ̀ sọ ìwé mímọ́ sọ. ó ní tọ́ ọmọ rẹ kó lè ṣe kí ni kó lè fún ẹ ní ìsinmi àwọn òbí mi wọn kì í tọ́ ọmọ wọn sọ́ọ̀rì mọ́mí ẹ má bínú but ní èyí tí mo wá mi ní wojú ẹ̀yìn mọ́mís ọlọ́run kúkú ṣe àṣẹ̀ṣẹ̀ ṣe mọ́mís day ni so gbogbo ẹ̀yin òbí gbogbo ẹ̀yin mọ́mís mi ní wojú yín lẹ́ni àsìpàpọ̀ àṣẹ mọ́mís mo ní láti wá sọ fún yín because ní ayé ayé century ayé tàwa yìí especially gbogbo ẹ̀yin ìyàwó Pablo tẹ wà nílé tẹ ń wò mí ẹ̀yin ìyàwó Pablo ẹ máa bọ̀mọ̀ jẹ́ ẹ máa race community dìgbòlugi kí ló dé ẹ jẹ́ ká bọ́mọ wí spare the rod and kill the child ṣé hmm? spare the rod and kill the mo ṣe bàbá eh, spare the rod tá a wá spoil the child ọmọ yẹn mú tí ò bá pa wá á pa àwọn ará àdúgbò. <laughs> á pa society is key key náà ló wà padà gbẹ̀yìn gbogbo ẹ̀ so spare the rod and kill the shy and even kill yourself join because ọmọ táwọn bá ti kọ́ ṣọlá alison àti adékúnlé gòdì kan rí yẹn wọ́n ní ọmọ ọ̀tá ọ̀tá agbélé tá a kọ́ ọ̀tá if you did not tell your child he is going to sell your property you know they need to because mo ti wò wípé <coughs> láyé ìsín ah, ọbọ̀ táwọn òbí wa fi mú wa kọ́nà fi mú àwọn ọmọ ayé ìsín ó wá ṣe kí ni ó wá jẹ́ kí n jókòó mo wá rò pé ah, ah, what's happening ẹ̀yin ìyàwó Pablo ẹ pẹ̀lú àwọn tí mo bá wálé ni díẹ̀ ni mo máa fi ba, àwọn ọmọ mi wá díẹ̀ because àwọn ọmọ mi wá àwọn máa ń na ọmọ but then kì í ṣe gbogbo nǹkan la máa fi na ọmọ máa ṣe dé gbogbo bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká kọ́ bá a ṣe ń tọ́ ọmọ ní ní ayé ìgbà yẹn báyẹn ìgbà tí irú wa ìta ṣe kéré mọ́mì mi máa sọ fún wa tí àgbàlagbà méjì bá ń sọ̀rọ̀ tó kàn lọ olóńgbémú two adults are talking olóńní opinion Ah ṣé òun wá ìfẹ́ jà nígbà gan tí ìwọ gan òun fẹ́ kú. <laughs> when you didn't want to die young wàá lọ yọnu sọ sí ọ̀rọ̀ tí àgbàlagbà méjì ń sọ àgbàlagbà méjì wọ́n ń sọ̀rọ̀ bóyá <clears throat> jẹ́ ká sọ báyìí best friend di mọ́mì wálé wọ́n wá ní discussion wọ́n wá sọ̀rọ̀ ó wá lọ gbé mú pé òkè kàtẹ́ ní òótẹ́ ẹ̀dá sọ̀rọ̀ yẹn kì í sọ̀rọ̀ yẹn ló fẹ́ dá sí o àmọ́ o fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ìyá ẹ̀ ó kàn já lù ọ̀rọ̀ mọ́mí má ìfọ́ títí mọ́mí máa fún ẹ brain yẹn tó fẹ́ reset yẹn á reset àmọ́ láyé ìsín báwo la ṣe ń tọ́mọ àgbàlagbà méjì máa sọ̀rọ̀ ọmọ kékeré máa já sáàrin ẹ̀ kò sẹ́ni tí ọmọ ní <laughs> junior bẹ́ẹ̀ junior ṣe máa ṣe o ọmọ yẹn ti wà outspoken jù ó láì kó máa san mind yẹn ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ aṣọ pọ́npọ́n ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ ń bà ó ń bà <laughs> ọ̀gẹ̀dẹ̀ ń dúdú aṣọ pọ́n ráìpù ọmọ máa ṣe báyìí ó tẹ̀lé ọmọ kan ìgbà tí mo lọ kíyàn kan lé ẹ̀wọ̀n àṣpà kínní abáníkàwò tẹlifíṣàn o pé you know ká fojú wa lóúnjẹ pọ́mọ yẹn ó ti ń béèrè kan lọ́wọ́ ìyá ẹ̀ mami mami ah mo ṣàwọ̀ kí ni bá fẹ́ bá ìyá ẹ̀ sọ̀rọ̀ kò nígbà tó bá lù ìyá ẹ̀ ó ti ìyá ẹ̀ báyìí díẹ̀ lókù kí ìyá yẹn gbárí mọ́ ògiri máa bá tẹ̀ wá gbárí mọ́ ògiri gan ṣe bí wọ́n lo tọmọ. ọmọ ìyá ní hey go and sit down i'm coming lọ́jọ́ kan síbẹ̀ yẹn mò ń bọ̀ tí má ti ṣe tán máa wá bá ẹ jẹ́ kí n wo tẹlifíṣàn ọmọ ibẹ̀ mú remote mo wà ń bẹ another person wà ń bẹ ó dẹ̀ pa tẹlifíṣàn pé no sẹ́ẹ̀ tẹ́ ẹ bá gbọ́ tèmi àní ẹ̀ ní wo tẹlifíṣàn. Ha! ọmọ mi báyìí torí ìbàjẹ́ ìbàjẹ́ ti ṣe kíni ó ti wọlé wù àtọ́ mọ́ a máa sọ pé torí pé eh, bóyá báwọn ìyá wa ṣe nà wá nà wá ń gbà yẹn ó ti create trauma fún wa eh, àwa ta ti wá àwa new day you know modern day mothers a máa wá ní àfẹ́ káwọn ọmọ wa kàn go through trauma yẹn o táwọn ọmọ bá ti wá ṣe àní lè bá wọn rí kò dìgbà tá a bá nà ọmọ pòpò our time so máa ń dà ká nà ọmọ kọ́kọ́ dìgbà tá a bá ná ọmọ gbàgbàgbàgbà tá a fọ́rí ẹ̀ mọ́lẹ̀ ká tó bọ́mọ wí ká tó jẹ́ kọ́mọ mọ̀ pé eléyìí ló da eléyìí ni ò da. ọmọ mi báyìí tó bá ti ní nǹkan báyìí lòun fẹ́ tọ̀ ọ̀ fún kò sẹ́ni tá a sùn nílé yẹn igbe ẹ̀ báyìí ó lè di etí yan ó ti ẹ̀ báàdì títí mo ti rọ́mọ kan rí ọmọ kékeré ni mo wò pé kí ni ìyá ẹ̀ ń tírì ní irú ọmọ wo lẹ ń tọ́ torí wọn ó lóun fẹ́ nǹkan wọn ò fún ọmọ yìí ó kàn lọ sí kíṣìn ó lọ da gbogbo nǹkan rú irú wọn ló yẹ pé tọ́mà ti wá dàgbà wọn ní táwọn bá ti i get angry when i'm angry i get smash this ọkọ ẹ ẹ̀yin òbí àwọn ọ̀nà ẹ máa nífẹ̀ẹ́ yìí sọ pé ká má na ọmọ fèyí náà ló sọ pé ká tún na ọmọ báwo la ṣe wá lè tọ́ ọmọ ẹ má wọrí ìdí mo fún wa ń bí fún yín nìyẹn àwọn kí n tó ṣe kí ni kí n tó jẹ́ kẹ́ mọ àwọn ọ̀nà tó tọ́ láti lè tọ́ ọmọ àwọn ọmọ tó ṣe wípé wọ́n máa ṣe é mú yangàn láwùjọ ẹ jẹ́ ká sáré ṣe kí ni ká fẹ́ gbogbo bọ́dì wa àti gbogbo soul wa ká sáré lọ sí òkè náà ká lọ sí yoga yoga ẹ máa ní èmi àtàṣàkẹ́ mo láì kàṣàkẹ́ gan mo sorry a máa lọ́jọ́ sí yoga yoga báyìí àṣàkẹ́ tá a bá ti lọ tá a ti padà dé mo máa jẹ́ kẹ́ ẹ mọ̀ ẹ báyìí kò ń bẹ̀ àkínyìn ni ó ṣì ń tẹ̀síwájú à ń padà bọ̀ ẹ̀yin náà ti mọ̀ pé abala tí mo nífẹ̀ẹ́ sí jù abala tí mo nífẹ̀ẹ́ sí jù kí ọ̀rọ̀ àwọn abala tí mo nífẹ̀ẹ́ sí jù lélẹ́yìí torí pé kí ni lábala yìí inú mi máa ń dùn torí gbogbo àwọn iṣẹ́ tẹ́ ẹ rán mi mo máa lè láǹfààní láti jẹ wọn mo máa sọ fún Yami good messenger kò sí bẹ́ẹ̀ ṣe lè rán mi níṣẹ́ tọ́yáyá tọ́yáyá tẹ̀rítẹ̀rí ó yìí máa fi jíṣẹ́ yóò ló jẹ́ kó ṣe wípé abala yìí ohun gangan ni mo máa nífẹ̀ẹ́ sí jù ẹ fún àǹfààní gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí pé ah ó ti late òfin yìí tí ó ti fẹ́ máa ka request hmm, hmm, kò í late ẹ lórí Instagram ẹ tètè lọ tẹ àtẹ̀ránṣẹ́ bẹ́yẹn at Orisun TV ní Facebook at Orisun TV ẹ tètè lọ ṣe bẹ́yẹn sọ́dà máa lè tètè ṣe kí ni máa lè mú request títí máa lè sọmọ náà ẹ̀hẹ́n gbogbo ẹ̀yin tèmi nílé àwọn tí request wọn ti wà ń bíbá ẹjọ́ kí n máa mú lẹ́sẹ̀sẹ̀ bẹ́yẹn. Ayọ̀mídé láti ìlú Adó Èkìtì Ayọ̀mídé láti ìlú Adó Èkìtì Ayọ̀mídé Ọláréwájú ó ní kí n bú kí ìyá òun á lè ní ìyá ló pọ̀ jù tán kí bí àtòrí àṣemọ́ tá a ṣe àwọn èèyàn náà tì mọ́mì wọn ó ní kí n kí mọ́mì ń pé wọ́n ṣe ẹni bí ẹni wọ́n ṣe èèyàn bí èèyàn pé ah tá bá ń gbọ́ strong woman wonder woman pé mọ́mì òun ni ó wá ní kínkín mọ́mì ìyáàfin ọ̀làríwájú láti ìlú àdó èkìtì mọ́mì ọmọ yín ní kínkín yín láṣẹ lọ́wọ́ elétùmarè ọba iṣu ọmọ àjìnà fún yín jẹ ẹ lọ́la elédùwà ó dẹ̀ ní kí n bóun plé orin kí fi gbáǹdì. cause my woman na wonder woman aye ah, eh, eh. wonder woman by Davido bẹ́ẹ̀ ni ó ti ń tẹ̀síwájú tómiláyọ̀ láti ìlú Oǹdó ó ní kí bóun kí big daddy òun bóyá kọ́ nìyẹn wọ́n ní kí n bọ́ òkè big daddy daddy òun tó tóbi <laughs> pé kí n kí big daddy eh, ọ̀gbẹ́ni káyọ̀dé akínṣùnmi ní ìlú àkúrẹ́ mm-hmm. ọ̀gbẹ́ni káyọ̀dé akínṣùnmi ní ìlú àkúrẹ́ ó nítorí pé wọ́n ṣe ọjọ́ bí ó ní kí n kí wọ́n bí ológun ẹrú kí kí oníwọ̀fà ọgbọ̀n dáàdì aṣọ ọdúnmọ́dún lẹ máa ṣe òògùn hmm. ọdún òní dé báyìí ká sọ pé àárín yín torí ọdọọdún ni là ń yọ ọdọọdún la máa ń rọmọbì lórí àti ọdọọdún lẹ máa fẹ́ láṣà lọ́wọ́ elétùmarè ọba tómiláyọ̀ láti ìlú Oǹdó ló ń kí ọ̀gbẹ́ni Káyọ̀dé Akínṣùnmí Oyíndàmọ́lá Àlùkò láti ìlú Àkúrẹ́ òun náà ní kí bóun kí ìyá òun hmm mo gba ládùúrà gbogbo abiyamọ tó wà nílé tó ń wò mí ẹ láṣẹ lọ́wọ́ elédùnmarè ọba elédùnmarè á wà pẹ̀lú mi lọ́dọ̀ nǹkan ẹ̀yẹ yín báyìí wọn ò ní fi yín sọ́run mi láṣẹ lọ́wọ́ elédùà gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ intend láti jẹ́ abiyamọ mo gbà ládùúrà wípé elédùnmarè á ṣe kíni á ṣe àmì sí gbogbo àwọn àdúrà yín ẹ̀yin náà láìpẹ́ láì jìnnà gbogbo ènìyàn wá ṣe kíni wọ́n wá bá yín jó wọ́n wá bá yín yọ̀ Oyíndàmọ́lá láti ìlú Àkúrẹ́ ló ní kí n mọ òun ìyáàfin àlùkò pé wọ́n ṣe dáadáa sí òun ẹ̀hẹ́n ó wá ní kí n forí yín sí who's your guy ọ̀pá ah, ah, hmm. onímọ̀mì my mommy is my guy yes nǹkan tó sọ nìyẹn ó ní kí n bọ̀ play who's your guy by Spyro àti um, Tiwa Savage èyí tó ti fission Tiwa Savage yẹn olóní kí n bò ń play sí you understand ẹ ó ṣe ń tẹ̀síwájú Olúwaṣèyí láti ìlú Òṣogbo ó ní kí n bó òkè ọkọ òun ó nítorí ó ṣe èèyàn dáadáa sí ń pẹ́ adé òfin òun ni ó tètè wá sọ pé oṣù yìí gan ló ṣọjọ́ bí ó ní kí n kí dáadáa. ọ̀gbẹ́ni Emmanuel ọ̀gá àtìá ní bíbá iná ni ó ní kí n máa bá wọn kí ọ̀gbẹ́ni Òkèdìran David pé èní gangan ni wọ́n ṣe ọjọ́ bí wọ́n ní wọn kì í yíbi ológun ẹrú wọn ní kì ọ̀bọ̀ ní wọn fa ọgbọ́n dáfídì mọ̀pásọ̀ túmọ́dún ló ọmọ ṣe títí dáadáa gbọ́ ọ̀dọ́dún ní lásán lógún lógún ọ̀dọ́dún ní kọ̀ọ̀hún so lọ́gbọ̀n lọ́gbọ̀n ọdún nídé kan má máa ra ọmọ fi lórí atẹ́kíré ó mọ bá ń pé kọ́lọ́ ọmọ jẹ́ tirẹ̀ lọ́lọ́lọ́wọ́n bá ọ̀gbẹ́ni Emmanuel is the one that say I should be greeting you that I should greet you very well. Ẹ mo gbà ládùúrà pé ọdọọdún lè máa ṣe ìgbà ọdún ọdún kan ni láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ẹ̀yin tèmi nílé ẹ jẹ́ ká sáré gbé gbogbo bọ́dì wa tura ká ṣe kí ni ká lọ jó sí àwọn orin tí mo sọ yẹn Who's Your Guy àti Wonder Woman à ń padà bọ̀. Who's your guy? Hey, na only me. Falai bẹ́ẹ̀ ni lórí ètò akínní ta guy yín who is your guyest guy is it not fèyí ṣe àfẹ́ máa wá ìrìn ni ẹ̀yin tẹ̀mí nílé mo kí yín káàbọ̀ sí orí ètò akínní mo mọ̀ pé àwọn kọ̀ọ̀kan ṣe ń darapọ̀ mọ́ wa why do you late hmm? ṣé kẹ́ máa ṣe bẹ́ẹ̀ ẹ ti mọ̀ pé everyday ní aago méje báyìí akínyìn máa bẹ̀rẹ̀ wáyé tẹ fi lọ late mi láìkẹ́ má ṣe bẹ́ẹ̀ mọ́ o bọ̀ máa ṣáà help yín àwọn nǹkan tá a ti sọ máa jẹ́ kẹ́ mọ̀ nǹkan tá à ń sọ ni ìbáwí tó yẹ kóró tó yẹ kó bí ó máa fún ọmọ báwo lẹ ṣe ń bá ọmọ yín wí òun náà ló ẹ ti mọ̀ pé ẹ ti mọ̀ pé mo máa attack yín òun ló jẹ́ kẹ́ lọ late wáyé tẹ fi late mo láìkẹ́ anyways mo sọ pé àwọn nǹkan bó ṣe yẹ ká ṣe máa bọ́ ọmọ wí torí pé kí ni hmm. ọ̀pọ̀ ọmọ ti bàjẹ́ àwọn ọmọ wo là ń raise àwọn ọmọ wo là ń race ìyàwó òdògo how are you racing your children ìyàwó Pablo ẹ eh? kókójú kẹ́tì wọ wíìgì fọ́mọ kẹ́tì ṣe everything àwọn ẹ̀kọ́ àkọ́ ọmọ báwo la ṣe ń kọ́ ọmọ mo dẹ̀ sọ pé oríṣiríṣi àwọn nǹkan làwọn àwọn àwọn òbí máa sọ pé tọ́mọ bá ti wùwà tí ò dábàá yìí ní efi sílẹ̀ ọmọ kékeré ni kò mọ ọkàn tó ń ṣe sọmọ kékeré máa fọyàn lójú ni. Eh? ọmọ kékeré ń fọyàn lójú ọmọ ọmọ lòun bínú báyìí ó mú fóònù ẹ tó fi sórí tébù ó là á mọ́lẹ̀ ó ní ẹ fi sílẹ̀ ọmọ àtúnṣe ọmọ kékeré ni ọmọ kékeré mọ̀ pé tóun bá fẹ́ bínú kóun mú fóònù kó là á mọ́lẹ̀ ní oṣù ọmọ kékeré ó yẹ kẹ́ náà ni ẹ ní kò wóko kò wóko ẹlẹ́nu ten thousand àbí pankẹ́rẹ́ kì í ṣe pankẹ́rẹ́ tó sanra àwọn pankẹ́rẹ́ tó sanra yìí ó kàn máa ń dùn ni kò ń dùn yàn àwọn pankẹ́rẹ́ tó máa ń rọ́ ẹ nà ọmọ ẹ mo wá sọ pé hmm, kò ṣe kí a máa nà ọmọ náà fún gbogbo nǹkan tán ọmọ bá ṣe torí àwọn míì kọ́mọ tó sọ ábà yìí wọ́n ti gbá bàrà lè pa kọ́mọ tó ṣe yìí wọ́n ti ju bàtà lù ìyẹn àwọn màmá wa ni mò ń bá wí báyìí ẹ kì í tún ṣe pé ká máa nà ọmọ jù ẹ máa wá ní fèyí tí ń confuse wa ibẹ̀ ládé òfin gbogbo ẹ̀yìn ní nǹkan mà wọ́n ní mò ń confuse wọn pé mo ní kán nà ọmọ mo tún ní kán máa nà ọmọ mo bá ní ó dà mo máa yànnà náà ẹ̀ nǹkan tí mo fẹ́ ń sọ ni wípé ìgbà tó bá yẹ ká na ọmọ ká má dẹ́kun àti na ọmọ ká má sọ pé ọ̀pọ̀ ọ̀pọ̀ òbí mi báyìí máa ní àánú ẹ̀ wá ń ṣe mí ó dáa kó ṣàánú pé ìgbà tó bá yẹ kó na ọmọ kó nà tó bá dẹ̀ ti nà wá jẹ́ kó mọ̀ pé inú mi. Do you think that mommy is happy? Do you think I am happy beating you? No! I am not happy beating you because I love you. But what you did it's very very bad nǹkan tó o ṣe yìí òun ló jẹ́ kí n nà ẹ́ sótò ò bá fẹ́ kí n nà ẹ́ ọmọ mi má ṣe bẹ́ẹ̀ mọ́ òun ló máa mú mi wá sí point number one good communication skill apátọ̀ ọmọ bá ṣe é bá ọmọ wa sọ̀rọ̀ ẹ má jẹ́ ká sọ pé torí wọ́n jẹ́ ọmọ kékeré eh, fún àwọn jagaban mothers gbogbo ẹ̀yin jagaban tó yẹ pé ẹ ti ṣe military rí kán tó wá sọ fún yín pọ́nmọ yín ṣe nǹkan báyìí ṣe ẹ̀ nímọ̀ bóyá ó ṣe àbí kò ṣe gbá etí ẹ̀ when do you do that gbogbo ẹ̀yin jagaba ni mo ń bá mi ẹlẹ́yìn ẹ ṣe máa communicate pẹ̀lú ọmọ ọmọ bá ṣe nǹkan ẹ tẹ jẹ́ ká mọ̀ wípé ọmọdé ò lè ṣàìṣe bí ọmọdé bọ̀ kí wá ń ṣe pé tọmọdé bá ti wá ṣe ẹ̀ṣẹ̀ tó wà to the extreme ká wá sọ pé torí ojú ọmọdé ká má bá wí bó ṣe yẹ ká ṣe bá wí kì í ṣe nípa nínà nìkan la ṣe ń bọ́ ọmọ ẹ a lè bọ́mọ wí láì ná àmọ́ tọ́mọ bá ṣe nǹkan tó yẹ ká ná fún bí irú kọ́mọ ẹ̀ ṣe nǹkan báyìí kó kó sọ pé ò fún ní kankan kó wá torí ti bẹ́ẹ̀ kó wá ju fóònù ẹ̀ sílẹ̀ ah ó yẹ ká ẹ̀ ná ọ̀rọ̀ ọmọ bẹ́ẹ̀ tẹ bá dẹ̀ ti ná tán wàá jẹ́ kó mọ̀ pé junior the main reason why I beat you is because you smashed my phone on the floor àwọn ọmọ mi wọ́n ti grow to the extent that wọ́n máa lo emotional blackmail fún mọ́mí wọn ó máa wá ro in my world máa wá ro pé ọmọ tó ti bẹ̀rẹ̀ sí lo emotional blackmail reverse psychology tó ti gbọ́n rọ ọgbọ́n àti máa lo reverse psychology fún ìyá ẹ̀ tó bá dàgbà tá a láfẹ́ ru ọmọ bẹ́ẹ̀ yẹn tó ní sọ́fà ẹ̀yin òbí ẹ má jẹ́ ká máa raise society nuisance ẹ jẹ́ ká raise àwọn ọmọ tó dáa kò yẹ ká máa na ọmọ ọmọ ká dẹ̀ wà assertive tá a bá ti ń bá ọmọ wí pé i love you àmọ́ nǹkan báyìí ó gbọ́dọ̀ ṣe ká jẹ́ kí boundary wà ọmọ ọmọ mi bá ọmọ ní ọmọ yẹn ti bàjẹ́ jù mo ti kí kí kí mo ti yan yan yan have trained this child i don't know what to do i'm even having a day ẹ bá bí ha ah, báwo lè ṣe discipline ẹ bá fẹ́ discipline wọ́n ní no i i i make him to stay in the dangerous room for fifty minutes instead of five minutes ẹ bá ní the he was the dangerous room a corner inside this room fully air conditioned ọmọ ń gbá star lọ ń tiẹ̀ inú ẹ̀ dùn. Ibi ẹni I make sure that I collect I make sure that I use his Android instead of his pad. Ó dẹ̀ lóhùn discipline my dear you are not ready. You are not ready. Nǹkan tí mo sọ lẹ́kùnrẹ́rẹ́ ni wípé ẹ má jẹ́ ká sọ pé torí pé a fẹ́ kí àwọn ọmọ wa a fẹ́ kí inú wọn dùn a fẹ́ kí wọ́n live large gbogbo àwọn nǹkan táwa ò ní access sí ńgbà tá a kéré pé ẹ fẹ́ kí wọ́n ní access káwá torí ti bẹ́ẹ̀ káwá bọmọ jẹ́ a lè jẹ́ kí wọ́n ní gbogbo kìíní a lè jẹ́ kí wọ́n ní gbogbo freedom yìí àmọ́ ká fi ààlà sí kì í ṣe kọ́mọdé ọmọ kékeré ọmọ five ọdún márùn-ún kó kó kó kó jókòó ti tẹlifíṣàn súnlẹ̀ kò ní kàwé ó yẹ kẹ́ táìmù báyìí ìwé ẹni tó bá dẹ̀ ti gbé tẹlifíṣàn ká dúró lórí ọ̀rọ̀ wa pé you are not doing this eléyìí gan la máa fi kọ́ ọmọ yẹn fúnra rẹ̀ ní discipline òun náà máa ti mọ́ máa dàgbà pẹ̀lú ẹ̀ ó máa dàgbà pẹ̀lú ẹ̀ nǹkan báyìí ni mi ì gbọ́dọ̀ ṣe tó bá ti jẹ́ kó mọ ẹ́ mọ̀ nǹkan báyìí tó bá ti ṣe you will break my heart if you do this thing you will break my heart and I love you so much ẹ̀yin òbí tẹ́ bá ti na ọmọ yín ẹ jẹ́ kí wọ́n mọ̀ kí ṣe kẹ́kọ̀ọ́ máa nọmọ nọmọ nọmọ nọmọ nọmọ tẹ́ bá ti nọmọ ẹ pè é jókòó kẹ́ sọ fún pé nǹkan báyìí ló ṣe tí mo fi nà ẹ́ pé mo dẹ̀ nà ẹ́ yẹn kì í ṣe pé inú mi dùn pé mò ń nà ẹ́ ǹjọ́ yé wa bí <laughs> ẹ jẹ́ kí wọ́n mọ̀ kó lè feel loved fún èyí tẹ́ ẹ̀dẹ̀ kí máa ń na ọmọ yín ah ìyẹn lọ fà mi sọ pé kẹ́ ẹ máa nà ọmọ àmọ́ ìgbà tó bá yẹ kẹ́ ẹ nà ọmọ kẹ́ ẹ make sure pé ẹ nà ọmọ. ìyẹn bẹ́ẹ̀ good communication skill being assertive èyí tó tẹ̀lé ni wípé ìwọ òbí gan tó fẹ́ discipline ọmọ are you disciplined? òbí mi máa sọ pé junior you must not lie àmọ́ tí kinní bá ti ṣe báyìí ah go ahead to tell her that i'm at home. hello nǹkan tẹ́ ń sọ ìkan tó ń ṣe ó wá ó jẹ́ two parallel lines. tí ò gbọ́dọ̀ meet ọ̀rọ̀ ẹnu yín àti ìwà tẹ́ ń wù bí eléyìí ló ṣe ń lọ jangi lọ́bà epo mọ́tò <laughs> kó lọ pẹ̀lú ra ẹ máa confuse àwọn ọmọ yẹn ni mẹ́ ẹ máa confuse òun náà máa rí i pé hmm, it is normal for me to say something and then act the other way hmm, hmm. ẹ ti ń pass the wrong message nǹkan tẹ́ ẹ bá fẹ́ kàn ṣe be a role model ẹ jẹ́ good role model nǹkan tẹ́ ẹ bá fẹ́ kọ́ ṣe ẹ̀yin náà act it act ẹ pé nǹkan báyìí ni mi fẹ́ kó ṣe o kì í ṣe ká wá sọ pé ẹ fẹ́ kó ṣe nǹkan kó ṣe pé nǹkan tẹ́ ẹ fẹ́ kó ṣe yẹn lẹ́yìn náà wá lọ ń ṣe ẹ máa confuse orí àwọn ọmọ yẹn kò ní dáa bẹ́ẹ̀. ẹ̀yin tèmi nílé àwọn <clears throat> ah, ọkọ̀ tó gbé mi wá sí àyín ó ti gbé mi kẹrẹbùtù ilé ti yá ló ń jẹ́ bẹ́ẹ̀ mo lérò pé gbogbo yín pátápátá lẹ gbádùn hmm, ètò akínyìn ti tèmi gbogbo ẹ̀yin mọ́mí ṣe má bínú ẹ̀jẹ̀ ìborí àwọn olùgbẹ́bẹ̀ gbogbo ẹ̀yin aya Pablo ẹ má bínú o mo bẹ̀ yín o ẹ̀ mo kàn ń sọ́nà ni pé sóta society wa yìí ó máa lè jẹ́ a livable place fún èmi fún ẹ̀yin fún gbogbo wa pátápátá a lè rí àwọn ọmọ wa àwọn ọmọ wa á jẹ́ role model ah wọ́n máa ní ọmọ yẹn tó máa jẹ́ àmúyangàn gidi wọn níjà àpẹẹrẹ burúkú tó fẹ́ dàbí lágbájá bọ̀ ó rí lágbájá kó o dàbí ẹ̀rọ àwọn ọmọ kó wọ́ọ̀dì of emulation nǹkan tó ṣe mí nìyẹn tó jẹ́ kí n wá kí fipá kíyèsí yín sí pé ká jẹ́ ká kọ́ bá a ṣe máa máa bá àwọn ọmọ wa wí dáadáa ẹ̀yin tẹ̀mí nílé títí dọjọ́ mi ìta tí máa fi ire ọlá àti ayọ̀ pàdé ní orí ètò àkíyìn ẹ má gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ ṣe fẹ́ send in request ẹ ti àtẹ̀ránṣẹ́ yẹn sí Orísun TV lórí social media platform wa Instagram Facebook page wa Orísun TV ni tó bá dẹ̀ jẹ́ fèyí lẹ fẹ́ tẹ̀ sí lórí Instagram àti Omidan Facebook page mi Omidan Ọ̀rọ̀ náà ni àmọ́ tó bá jẹ́ personal account mi ẹ lè tẹ̀ sí fèyí fún mi kẹ́ àdé mo ń fi eléyìí mo fi ń sọ fún yín wípé èmi ni mo máa ma wá <clears throat> ní gbogbo ọjọ́ mo máa ma gúnyàn yẹn wá ẹ̀yin dẹ̀ máa ma ṣe kí ni ẹ máa ma bá mi fi ìfẹ́ jẹ wọ́n fẹ́rẹ̀ ṣe í ìlà ìlà ó dábọ̀ gbogbo ẹ̀yin tèmi nílé a tún máa máa pàdé ẹ má gbàgbé ẹ jẹ́ ká máa bọ́mọ wa wí